èèmọ̀ rẹ̀ mo rori ológbò láti lọ̀rọ̀ náà má dáa ní ìlú kan tí wọ́n ń pè ní arárọ̀mí tó wà lọ́nà ìbẹ̀jùlẹ́kì ìyẹn níjọba ìbílẹ̀ ìbẹ̀jùlẹ́kì ní ìpínlẹ̀ èkó nígbà tí odidi ọba ìlú alárọ̀mí tìlú arárọ̀mí kábíyèsí ọba lukman arówólò gbadéwọ̀lú àkọ́kọ́ tí kábíyèsí wọ̀yí àjà pẹ̀láwọn ará ọ̀run kẹ̀kẹ́ ìyẹn àwọn egungun tó dípò odidi orí ẹlẹ́ adé àti ará ọ̀run wọn wọ̀yí àjà níta gbangba tí wọ́n sì ní kábíyèsí sí ẹ̀kú lórí egungun níta gbangba ọjọ́ ọjọ́rú ti ṣe ọjọ́ wednesday iyùn ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin tá a wà yìí iyùn ọ̀sẹ̀ bíi méjì ọ̀sẹ̀ tó kọjá yìí ìní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì náà tó ṣe owó ọmọ yorùbá ní kàyéfì ńlá máa ṣẹlẹ̀ tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn eégún kan tí wọ́n ń pè ní jígo ìní wọn ni wọ́n ń gbé eégún káàkiri láti ṣàyájọ́ ọdún eégún wọn ní ìlú Arárọ̀mí ṣùgbọ́n àsìkò tí wọ́n ní wọ́n kọjá ni wọ́n ní kábíyèsí ọba Lukman Arówólò yarí pé wọn ò lè gbé eégún kọjá ní ìlú òun tí wọ́n sì ní ọ̀rọ̀ ẹ̀ lódì ìjà láàrin òun àti àwọn egúngún débi tí kábíyèsí àtàwọn egúngún tí wọ́n jọ ń wọ̀yá àjà tí wọ́n ń bára wọn jà bí ọmọdé méjì ṣe máa ń bára wọn jà lójijì ni wọ́n ní kábíyèsí ṣe èkú lójú àwọn eégún èyí tó jẹ́ ìwọ̀ ńlá ẹ rántí pé inú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àwọn Yorùbá gbàgbọ́ pé àwọn baba ńlá àwọn tó ti kú ni làwọn eégúngún àti pé tó bá fi rí wọn wọ́n gbọ́dọ̀ máa bọ̀ fún wọn pé àwọn baba ńlá wọn láti tó ti lọ tipẹ́tipẹ́ sọ̀run náà padà wáyé ìdí èyí gan lẹ fi máa ń gbọ́ tó ń pe àwọn eégúngún ní ará ọ̀run kẹ̀kẹ́ nílẹ̀ Yorùbá tó sì gbàgbọ́ pé baba ńlá èèwọ̀ àti yẹpẹrẹ àṣà ńlá ni kí èèyàn já egungun sí òwò ìyún pé kéèyàn ṣí ẹ̀kú lójú eégún kan wá rí ojú ẹni tó gbégún níta gbangba ṣùgbọ́n o kábíyèsí ọba lúpọ arúgbólò gbadéwọlú àkọ́kọ́ wọn ló ṣe léyìí lọ́sẹ̀ tó kọjá ní ìlú arárọ̀mí o wọn ní kábíyèsí gba ẹ̀kú lórí eégún ó sì lù wọn nílùkulù kódà níṣe lọ̀rọ̀ yìí máa di wàhálà àtọlọ pé àwọn ọlọ́pàá láti tẹsán àkọdó àti tẹsán ẹlẹ́mọ̀rọ̀ èèyàn lọ́nà ẹ̀pẹ́ tó jẹ́ pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yìnbọn nígbà tí ọ̀rọ̀ náà débi òkú lọ kí o yàgò tí ìbọn ń dó lákọlákọ táwọn oníṣẹ̀ṣe àwọn eégún sọfẹ dojúkọ ọbalúpọn àrówólò tí àwọn ọmọlẹ́yìn kábíyèsí náà tó sì dojúkọ wọn ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ olórí gbogbo ọba gbẹ̀jùlẹ́kì tó jẹ́ onígbẹ̀jù ti ìlú gbẹ̀jùlẹ́kì kábíyèsí ọba ọlásùnkànmí wàlíù razaki kábíyèsí mà ti sọ̀rọ̀ kábíyèsí níṣẹ́ rí aláṣẹ jùlọ balùpà rówó lò ó ní nínú àṣà àti ìṣe ìlú gbẹ̀jùlẹ́kì ló wà láti máa gbé egbò jìgbò àti pé àwọn fi eégún náà fọ ìlú mọ́ náà ni tó sì ní àwọn eégún náà wọn kì í fa wàhálà wọn kì í kọjá àyè ara wọn nítorí pé gbangba lójú táyé lójú títì ni wọ́n ti máa ń kọjá tó ń gbégún ṣùgbọ́n tó lọ́ọ́ ba Lukman Arówólò yarí pé wọ́n gbọ́dọ̀ gbégún kọjá lọ́dọ̀ òun tó sì kọjú ìjà sí àwọn egungun náà kábíyèsí ní ọ̀pọ̀ ìgbà lòun ti pe ọba Lukman Arówólò fún ìpàdé àlàáfíà ṣùgbọ́n tó ní kábíyèsí ò wá kábíyèsí oníbẹ̀jú tiẹ̀ tó jẹ́ kó di mọ̀ wípé kí ọba Lukman Arówólò tó dọba nígbà tó sì wà ní baálẹ̀ kan tó sọ dọba ó ní àwọn ẹjọ́ máa ń ṣe eégún jìgbóni ó máa ń ṣàtìlẹ́yìn ṣùgbọ́n náà tó ní ó jẹ́ kẹ̀yéfì fún òpin ìgbà tó ṣe dọ̀bà báyìí ó fẹ́ máa tako àṣà àti ìṣe agbègbè arárọ̀mí àti ìbẹ̀jùlẹ́kí lápapọ̀ tí kábíyèsí sì ní kábíyèsí ọba lùpàrọwọlò gbadéwọlú àkọ́kọ́ gan ló fẹ́ da àlàáfíà lóru ní báyìí arákòrò kò arákòrò ẹdìyẹ lọ́rọ̀ dà o ní ìlú arárọ̀mí tó wà lábẹ́ ìjọba àbílẹ̀ ìbẹ̀jùlẹ́kí nítorí pé ọ̀rọ̀ ti di iṣu àtàyànyàn tí wọ́n ní òdìdí orí adé ọba alẹ́ yorùbá ó gba ẹ̀kú lórí eégún níta gbangba Thank you.